Ire ni mo fẹ́, bàbá lónìí o. ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo kí yín pé ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi ojúmọ́ ayọ̀ ni ojúmọ́ yìí máa jẹ́ fún yín ìrànlọ́wọ́ ńlá látòkè wá yóò dìde fún yín àti ṣeré lọ́dọ̀ yìí kò ní nira fún yín ẹ̀yin ọlọ́jọ́ bí kólúwa kó súre fún yín ọlọ́run lódùmarè kó daṣọ àánú bò yín aṣọ ojú rere tí ogun ìdílé yín ò lè bọ́ lórúkọ jésù olúwa gbé wọ̀nyí lónìí ohun tẹ́ ẹ ti tó ṣe lọ́dún ẹ̀ ẹ́ rí ṣe ìrìn àjò ọdún yín yìí lórúkọ jésù kristi yóò dùn fún yín ó ti rí bẹ́ẹ̀ o lórúkọ jésù olúwa wa ìwé exodu orí thirteen ẹsẹ̀ twenty one ó ní màá tó fi súre ọdún fún wa láàárọ̀ yìí exodu orí thirteen ẹsẹ̀ twenty one bíbélì wípé olúwa sì ń lọ níwájú wọn ní ọ̀sán nínú ọ̀wọ̀n ìkúùkù láti máa fi ọ̀nà hàn wọ́n àti ní òru nínú ọ̀wọ̀n iná láti máa fún wọn ní ìmọ́lẹ̀ kí wọ́n lè máa rìn ní ọ̀sán àti ní òru hallelujah ohun tí olúwa máa ń ṣe fún àwọn ènìyàn rẹ̀ pàápàá jùlọ àwọn tí wọ́n bá gbẹ́kẹ̀lé àwọn tí wọ́n bá gbọ́ràn sí níbí yìí wọ́n ní olúwa dá ọ̀wọ́n ìkùkù a cloud láti dáàbò bò wọ́n lọ́sàn-án ìyẹn ni pé kí oòrùn tó lágbára oòrùn tó le kó má bàa pa wọ́n ọlọ́run fún wọn ní ìtànpẹ̀ ní ìkùkù cloud láti mú kójú ọjọ́ tóra fún wọn then alẹ́ wọ́n ló fi ọ̀wọ́n iná sin àwọn èèyàn rẹ̀ ní aginjù ìyẹn ni pèsè pé ní alẹ́ òkùnkùn máa ń wà iná yẹn tí olúwa ṣe pillar of fire yẹn ó jẹ́ ìmọ́lẹ̀ ó ń bá wọn lọ ó ń bá wọn lọ so ìrìn àjò wọn dára ìrìn àjò wọn nímọ́lẹ̀ ìrìn àjò wọn rọrùn gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lónìí olúwa yóò ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ fún ọ yóò mú kí ọ̀sán kó rọrùn fún ọ yóò mú kí ìmọ́lẹ̀ kó tàn fún ọ ní alẹ́ ṣáà gbàgbọ́ gbẹ́kẹ̀lé fi olúwa ṣe àkọ́kọ́ nínú ayé rẹ wàá dẹ̀ rí ìtọ́jú ọlọ́run lọ́dún yìí ọ̀yà tẹ́wọ́ kí n tó súre fún ọ lọ́dún yìí ọlọ́run ó tọ́jú rẹ ọlọ́run yóò dá ọ lọ́lá òòrùn ọdún yìí kò ní pa ọ lára òṣùpá ọdún yìí kò ní ṣe ọ léṣe ara ò ní ní ọ lọ́dún yìí bẹ́ẹ̀ ni ọlọ́run yóò tù ọ lára o ò ní fi ìnira lu ọdún yìí òkùnkùn kò ní borí ẹ lọ́dún yìí o ò ní rìn lókun lọ́dún yìí òkùnkùn àti iṣẹ́ rẹ̀ kò ní borí rẹ̀ yóò sì dára fún ọ kí olúwa kó bùkún fún ọ kí olúwa kó pa ọ mọ́ kó mú ojú rẹ kó mọ́lẹ̀ sí ọ lára kó ṣàánú fún ọ kí olúwa kó máa bójú wò ọ kó fún ọ ní àlàáfíà lónìí ilẹ̀kùn ire ńlá kan kó ṣí fún ọ àánú òjijì kó bá ọ lálejò ìrànlọ́wọ́ tó ò retí kó dé bá ọ lójijì lónìí kó ṣèfẹ́ ọlọ́run ẹni tó bá gbógun tì lónìí kó bógun lọ ẹni tó bá fìjà kọ ọlọ́dún yìí lórúkọ jésù kó ṣubú lójú ìjà kọ́dọ̀ yìí kó tura fún ọ ó ti rí bẹ́ẹ̀ àṣẹ ọ̀run ti gùn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 èmi ti rí rẹ̀ gbà.